محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه ọ̀pọ̀lọpọ̀ àwa tá nínú masjid àwa tí tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìmọ̀ wádìí nípa ẹ̀bọ àti gbogbo àwọn nǹkan tó bà ẹ̀sìn mùsùlùmí jẹ́ ìṣesí wa ni àwa náà la jókòó nu mọ́ṣáàṣì gbogbo àwọn yòókù ti jáde lọ <laughs> nígbà tá a sálámù lẹ́yìn ìṣesí nìyẹn. أبو أبو عبد الرحمن You're already 75 years old. You are not 75 years old. Why are you stretching your leg like this? Uh, only 75 years old. Sorry. Sorry, lónìí pẹ̀lú ògo ọlọ́run fẹ́ràn wa létí lórí When do you observe Isha? 8 o'clock. 8 o'clock. 8 o'clock. 8. 8. 5 after 5 after 8. Inshallah. Okay. We'll keep to time. adúpẹ́ lọ́dọ̀ along. tọrọ ìkẹ́ ọlọ́run bá tí ó rí ajẹ́jẹ́ kan rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam àrùn àwa létí lórí ẹ̀bọ lórí nǹkan tí ò dáa ká lè bá a mọ̀ sí tí ò dáa ọlọ́run wa ràn wá lọ́wọ́ láti máa sáà nítorí wípé tí èèyàn bá mọ̀ nǹkan tí ò dáa tí ò bá múra yóò pè ní tó dáa tí ò bá mọ̀ nǹkan tí ò dáa yóò pè ní nǹkan tó dáa so béèyàn ṣe máa ń kẹ́kọ̀ọ́ téèyàn máa ń mọ̀ nípa nǹkan tó dáa yẹn náà lèèyàn máa ń gbìyànjú láti mọ nǹkan tí ò dáa torí kéèyàn ò lè bá a sà fún èèyàn kẹ́kọ̀ọ́ mímọ̀ nǹkan tí ó dáa torí ká lè mú lò èèyàn sì ń kẹ́kọ̀ọ́ láti mọ nǹkan tí ò dáa torí ká lè sá fún eléyìí tí à ń ṣe ní ìsìn lábala ìkejì yìí ló bọ́ sí mímọ̀ ń pa nǹkan tí ò dáa ká lè bá a sá fún un ara tó sì burú jù nínú nǹkan tí ò dáa ò ní al-ishraku billah máa wá orogún pẹ̀lú olú ọba dẹ́dà Allah ló burú jù nínú nǹkan tí ò dáa tẹ́ẹ̀dá kan lè ṣe tàbí sọ. So tàbí gbàlérò lónìí lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ ṣàlàyé àwọn ẹ̀ka tí ẹbọ ṣíṣe sọ́lọ́run tó pín sí àti oríṣiríṣi bó ṣe máa ń ṣẹlẹ̀ àti kí ni ìyàtọ̀ láàrin ẹbọ ńlá jùlọ àti ẹbọ tó kéré sí nílá yẹn kí ni ìyàtọ̀ láàrin gbẹ́sẹ̀ àti ká gbogbo àwọn ọ̀rẹ́ yìí tó ta tún wò ká tún lẹ́nubá tí àtìmọ̀mú dání gbogbo ọ̀rọ̀ tó wà ní ọ̀rọ̀ ṣírk àṣírkù billah àkọ́rùkù wọ́mọ́gọ́hìrù ìmọ̀ àṣẹbọ sọ́lọ̀ àkọ́rùkù àwọn ewu tó ń bẹ lábẹ́ ìmọ̀ àṣẹbọ sọ́lọ̀ wọ́mọ́gọ́hìrù àti àwọn ojúbọ̀nà oríṣiríṣi táwọn èèyàn ti máa ń ṣẹbọ sọ́lọ̀ gbogbo ẹ̀ lásìkò ìdílé ọ̀rẹ́ ẹbọ ní sọ. bí ojú ewé ọgọ́rùn-ún méjì àti àádọ́ta gbogbo ẹ̀ lọ́nà ọ̀rọ̀ ṣèlú lóríṣiríṣiríṣiríṣi tí àwọn èèyàn máa ń kó ní apá ń sọ̀rọ̀ nípa ẹ̀. محسن ابن عوج القليسي alùpàlìsì ló ṣe. àfa sọ̀rọ̀ nípa àwọn kọ̀wáìd àwọn nǹkan ìbílẹ̀ tí a fi máa ń dá ṣéèkì mọ́ tí a bá ti gbọ́ yé tí a bá ti rí ẹbọ yóò ti tètè dá ẹbọ ní kínní àwọn nǹkan tí ó ní ká máa tètè dá ẹbọ mọ́ ló jẹ ká máa tètè dá ṣẹ́ẹ̀pù àfààní ọwọ́ ìlú nàfi àtún tàbá alákòlù ṣẹ́ẹ̀pù àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ tó ṣe kókó tó jẹ́ pé kéèyàn bá ti gbọ́ yé yóò ràn lọ́wọ́ láti mọ àwọn nǹkan yìí ṣùgbọ́n tẹ́lẹ̀ ìta bá ti gbọ́ yé yóò ràn wá lọ́wọ́ láti máa dá ẹ̀rọ ọ̀hún àfa mú torí mẹ́fà wá nínú àwọn nǹkan yìí tó ní í ṣe pẹ̀lú méje nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú tí ó máa ràn yàn lọ́wọ́ láti máa tètè da ẹbọ ẹbọ nìkíní ó ní àlùkò ìdọ̀tún ìlú nǹkan àkọ́kọ́ tó jẹ́ nǹkan ìpìlẹ̀ tá a fi máa ń mọ àwọn nǹkan yìí. فاني كل ما ثبت أنه عبادة لله فصرفه لغير الله شرك كل ما ثبت أنه عبادة لله وصرفه لغير الله شرك صريح gbogbo nǹkan tí ẹ bá fẹsẹ̀ múlẹ̀ pé ọ̀sọ́rùfù ìrẹ́ ìlà ìṣèlú gbogbo tí ó bá fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn ní fọ́lọ́ kéèyàn ó dojú nǹkan yẹn kọ̀ọ̀kan ní ìyàtọ̀ sọ́lọ̀ ẹ̀bọ̀ rẹ̀ gbogbo nǹkan tó bá fẹsẹ̀ múlẹ̀ pé ọlọ́run ló ní ìjọsìn yìí kéèyàn bá dojú nǹkan yẹn kọ̀ọ̀kan ní ìyàtọ̀ sọ́lọ̀ ìṣẹ̀bọ̀ yẹn olú máa sábàtà anáwó ìbàdàn gbogbo tó ṣe wípé tabawo lọ́wọ́ bọ̀ fẹsẹ̀ múlẹ̀ kíní ìjọsìn ni fún ọlọ́run ọ̀tọ́rọ̀ kúrú lẹ́sẹ̀ ìlà ìṣòro dídójú nǹkan yẹn kọ́ nǹkan míì tàbí ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ ẹ̀rọ ni tí nǹkan bá fẹsẹ̀ múlẹ̀ kíní ìjọsìn ni ọlọ́run àti ìdójú ẹ̀gbọ́n kéèyàn dojú kan yẹn kọ kan ní ìyàtọ̀ sọlọ́run èèyàn ṣiṣẹ́ lọ nìyẹn kullu ma sabata annahu ibadatu lillah wa sarfuhu li ghayri llahi shirku gbogbo ń tó bá fẹsẹ̀ múlẹ̀ pé kí ní ìjọsìn ní ọlọ́run kéèyàn dojú kan yẹn kọ kan ní ìyàtọ̀ sí ọlọ́run èèyàn ṣẹlọ yẹn lápèjúwe yìí ìrun tí a kì í nǹkan bíi mẹ́rin ló wà bẹ́ẹ̀ ìdúró wà bẹ́ẹ̀ ìrùkú wà bẹ́ẹ̀ ọdún méjì ìforí balẹ̀ wà bẹ́ẹ̀ ọdún mẹ́ta orí kalẹ̀ àti ìjókòó ìgbà tó wà lórí ọmọ yẹn èyí máa hàn dúró ni àbí yá ṣe kíni àwa lórí ìrùkú tàbá ṣe kíni àwa lórí ìṣojú tàbí kíni àwa lórí ìjókòó mẹ́rin a sì ń dá kọ ojú lọ́ba dẹ́gbà látara gbígbé títóbi àti ògbó fún látara gbígbé ọlá fún látara gbígbọ́sìn fún látara mímọ̀ ní ẹni tó ṣe wípé ìjọsìn òkọ́ fẹ́ni kàkà òun téèyàn bá dojú nǹkan yẹn kọ̀ọ̀kan ní ìyàtọ̀ sọ́lọ́ ìjọsìn túmọ̀ sí pé lọ́sẹ̀ fún nǹkan yẹn ó lò máa sábàtà àdàbò ìbáradà tó lè la gbogbo nǹkan kí nǹkan tó bá ti fẹsẹ̀ múlẹ̀ pé kí ní ìjọsìn ni ọlọ́run ló sì yí tọ́kùhù ìrẹ́ ìrìnlá ìṣèkò dídójú nǹkan yẹn kọ̀ọ̀kan ní ìyàtọ̀ sọ́lọ́ ẹbọ ṣíṣe ara rẹ̀ ni bíbẹ wíwá ìrànlọ́wọ́ ọlọ́run lèèyàn máa ń wá ìrànlọ́wọ́ ẹ̀ ọlọ́run ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ tá a máa ń béèrè lọ́wọ́ ọlọ́run kì í ṣe ìrànlọ́wọ́ tí èèyàn lè fún ẹ̀ ìrànlọ́wọ́ tí èèyàn kankan ò lè fún ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan lèèyàn ti máa ń béèrè ẹ̀ ṣé kí n sọ kankan tí èèyàn lè fún ẹ̀ èyí lè fún yàn lálàáfíà tí yàn bá béèrè àlàáfíà lọ́wọ́ kan ní ìyàtọ̀ sọ́lọ́ ẹ̀bọ̀ rẹ̀ èyí ò lè fún yàn ní ẹ̀mí gbogbo tí yàn bá béèrè fún mi lẹ́mí gbogbo lọ́dọ̀ kan ní ìyàtọ̀ sí ọlọ́run ìṣẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn nǹkan yìí abala nǹkan tá a máa ń bí tó ṣe pé a gbọ́dọ̀ bí a tọrọ ẹ̀ lọ́dọ̀ ẹnìkankan àfọlọ́n. èèyàn lè gé èèyàn sùn èèyàn lè fún èèyàn lóorun ṣé irú kí n lè sùn irú lè gbogbo nǹkan tá a bá rò pé ó lè fún èèyàn lóorun ti fún ẹlòmíì tí ò sùn. mo ti rí rí ni o netscape lápèjúwe kékeré táwọn yẹn bá mú wọn èsùn kó tèmi bá mú gangan ni mo máa ń sùn mo ń sọ fún mi tí n bá fẹ́ sùn netscape ni màá mú. so ọlọ́run ló máa ń kùn wá lóorun ìgbà tí a sì sùn yẹn àmọ́ kò sẹ́ni tó máa ń mọ ìgbà tó ìgbà tó sùn bẹ́ẹ̀ ni jíjí látòjú òun olúwa dẹ́dà ló máa ń jí wa tó ṣe jẹ́ kí wà ní ẹlòmíì ó sùn kò sí tí wọn ò ní ṣe sàn pé ẹbẹ ẹ lè da omi garawa kan lẹ́lòmíì lórí kò ní jí o ó sì sùn ní kò tí tó bá jí náà ní ah, kí ló ṣe òun gan náà kò mọ̀ pé ẹlòmí garawa kan sí òun lára olúwa dẹ́dà ló máa ń gbé ká sùn olúwa dẹ́dà ló máa ń jí wa gbogbo àwọn kan yìí kò sí ní kápá ẹ̀dá tó a gbọ́dọ̀ béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ọba dẹ́dà ló wà. tó ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo ohun tó bá ti fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn ni fún a gbọ́dọ̀ dojú nǹkan yẹn kọ́ kankan àpò ìyẹn ló ṣe jẹ́ pé àwa Yorùbá gbọ́dọ̀ dìnà sí ìmáa tẹnipẹlẹ mọ́ káwọn èèyàn máa dọ̀bálẹ̀ fún wa pé ìdájọ́ ẹ̀ méjì ó lè jẹ́ bọ̀ ó sì lè jẹ́ nǹkan tó kàn jẹ́ haram ó lè jẹ́ bọ̀ ó sì lè jẹ́ ìyẹn pé ó lè jẹ́ ṣíp ó sì lè jẹ́ nǹkan tó kàn jẹ́ haram tí ò tí ì dé abala ẹbọ gangan ìyẹn ni pé ó bọ̀ sí abala ẹbọ kékeré tó kéré síta kọ̀kọ́ tàbí júwèé tí ò ní jẹ́ ẹ̀bọ tí ó lé yàn kó nínú ẹ̀ ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú ìṣesí ṣàtúnwò pé yẹn náà a ti mú wípé abdulhaj tàbí alùjẹ̀líyù àti alùkọ̀bíyù ìyẹn ẹ̀bọ kékeré ìní inú ẹ̀ àkìnrí ìní àmọ́rí bí ìtọ́ ṣe irú irú ẹ̀ tá a máa ń rí tó jẹ́ tara òní ìmọ̀ kúnlẹ̀ ìmọ̀ dọ̀bálẹ̀ fún àwọn ṣùgbọ́n ẹ̀yìn ọlọ́ọ̀bá la máa ń jọ́sìn téèyàn bá dojú ẹ̀kọ́ èèyàn ní abala gbígbé ògo fún ẹni yẹn ẹbọ ni ní abala gbígbé àfọ̀mọ́ fún ẹni yẹn ẹbọ ni àti ń sọ ẹni yẹn náà dọlọ́run ní ìnìyẹn torí ọlọ́run nìkan la máa ń dúró onìkan la máa ń rúkó onìkan la máa ń sùjádà fún onìkan la máa ń jókòó fún látara gbígbé ògo àti lẹ́yìn ikú síta bá téèyàn bá dọ̀bálẹ̀ àbòkúnlẹ̀ fún ẹnìkan látara gbígbé ògo àti ẹ̀yìn àti títóbi fún ẹni yẹn ẹbọ ni ó lé kóònù Islam ṣùgbọ́n ó kàn ṣe bẹ́ẹ̀ ní a máa ń ṣe bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n kò léèyàn kóònù Islam kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n kò léèyàn kóònù nínú sẹ̀rí ànábì sọlọ́lá kò lẹ́tọ̀ ṣùgbọ́n kò léèyàn kò ní. sọ nítorí náà ìpìlẹ̀ tá a fà ń fi lọ́lẹ̀ òní wípé kúlù mà sábàtà ànáwó ìbáradàtú lélà gbogbo ohunkóhun tó bá ti fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn kan ní fọ́lọ́ ọ̀sọ́ọ̀tùwù ìgbẹ́ ìrìnlá ìṣẹ̀kù ìdojú nǹkan yẹn kọ̀ọ̀kan ní ìyàtọ̀ sọ́lọ́ọ̀ ẹ̀bọ ṣíṣe bí àdúrà ṣíṣe ní ìsìn ẹlòmíì lè lọ síbi ìsàrè tó ní à bàbá ò mọ́sùn ó sì ń wò mí báyìí bí à ń jẹ o wá gba òun lẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ni kí ló fà dùá ò ìbáadà ni ọ̀sọ́rọ̀tòbó ìrẹ́ ìrìnlá ṣe ìdojú àdúrà kọ̀ọ̀kan kan ní sí ọlọ́run ẹ̀kọ́ rẹ̀ àwọn kiri onífọn ni jésù wàá ṣe kínní kan jésù má jẹ́ kí n ṣe kan jésù wàá ṣe kínní kan gbogbo ìmọ̀ dojú àdúrà ọ̀kan ní ìyàtọ̀ sọ́lọ̀ ẹ̀bọ̀n ni ṣùkọ́ ìjà ni àfáà ni kúlò máa sábàtà ànágó ìbáradà sí lè la ọ̀sọ́kùnrin ìwé ìlànà ẹ̀rí ọ̀rọ̀ yìí nínú Qur'an omi ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wà á gbogbo lọ wà á gbogbo wà á gbogbo lọ gbogbo yín pátá ọlọ́run nìkan ní kẹ́ẹ̀mọ́ ẹjọ́ kò bá wa láṣẹ gbogbo wa pátá ọlọ́run nìkan la gbọ́dọ̀ jọ sí ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ dojú ìjọsìn kọ̀ọ̀kan ní àyàfi ta ó wà ní wàhálà tó ṣe gbòòrò ìṣẹ̀yà ẹ̀ ti gbọ́dọ̀ dojú ìjọsìn yín kọ̀ọ̀kan ní àyàfi ta ni ọlọ́run láti ṣe kù níbi ìṣẹ̀yà ẹ má bá wá orogún níbi ìjọsìn yín o ẹ má dojú ìjọsìn yín kọ̀ọ̀kan kan àyàfi kíni àyàfi ọlọ́run wàkúlù máa gbàgbà sa anáwó ìbádàtú lillah gbogbo kóun tó bá ti fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn ní kíní fún ọlọ́run sọ́ọ̀tù ìjẹ́ ìrìnlá ìṣọ́ ìmọ̀ dojú nǹkan yẹn kọ́ kàmí ẹ̀bọ̀ ṣiṣẹ́ kéèyàn lọ sí Ọ̀ṣun Òṣogbo ní kíkọ́sùn ó kó òun lọ́mọ ẹ̀bọ̀ ni kí ló fà Ọlọ́run ló máa ń fún yàn lọ òun nìkan ló ní kápá ọwọ́ rẹ̀ láti máa ń bẹ ọmọ àti pé àdúrà ló ṣe yẹn ìdojú àdúrà kọ kàmí ìyàtọ̀ sọlọ́ọ̀ ọlọ́run nìkan èèyàn máa ń dojú àdúrà kọ èèyàn gbọ́dọ̀ sọ pé kí ṣéwù ò ṣe nǹkan kó o ṣéwù fún mi lọ́mọ ṣéwù má jòjú ó tì mí ẹ̀bọ ni tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ àfààní tó lù má sábàtà anahu ìbàdà tó sọ kúrú ẹ̀rọ ilé láàyè ẹ̀rí ẹ̀sìn ni ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ nínú Qur'an ó ní wàá gbogbo mọ́ wọlé àti ṣèkú bí ọlọ́run nìkan ní kẹ́ ẹ lójú ìjọsìn yín kọ́ o wọlé àtúnṣe kú bíi ṣe à ẹ má wọ ogun fún ọlọ́run nínú ìjọsìn yín ìyẹn ni pé ẹ má dojú ìjọsìn yín kọ́ kankan àyàfi pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀dá ilé ìjẹ́ nǹkan àkọ́kọ́ kíní kan wá wà lára ìjọsìn bíi bàádà pé ayá mú mọ́ yóò jẹ́ kí kí là ń pè ní ìbáadà kó kó tún kó tún kó clear sí wa sí kí ni nǹkan yẹn ìbáadà ìjọ ó máa ń ní àtàkọ́rò ìlàlọ́ọ̀hì nínú tábàjọ́ fi fọlọ́ nísìn ara tí ó wà lọ́kàn wa ni pé a fẹ́ fi súnmọ́ àfi súnmọ́ lọ́wọ́ so téèyàn bá ń pàtàlà ó lọ jókòó lẹ́gbẹ̀ẹ́ sàárè ewu àbí India ọma máa ń pè ní Maulana kan ewu ó kọ́ mọ̀ téèyàn wá ń ọkàn tán ewu yẹn ní tóun ṣe yìí òun wá ìsúnmọ́ pẹ̀lú ṣéwù tàbí ẹ̀mí ṣéwù irú ìṣesí báyìí ìṣesí ẹbọ ni torí pé ó wá ìsúnmọ́ pẹ̀lú ẹni yẹn pẹ̀lú ìjọ ó fẹ́ ó ń bi léèrè ìrànlọ́wọ́ ó ń wá dáàbòbò lọ́wọ́ ṣéwù ṣéwù ẹ wò ẹ súnmọ́ mi ẹ jẹ́ kí n fíìlì gbogbo àwọn ìṣesí ìṣesí ẹbọ ni. لنا كل ما ثبت أنه عبادة لله وصرفه لغير الله شرك gbogbo tó bá fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn ní fọlọ́ kéèyàn dojú kan yẹn kọ kan mí ẹ tí mo sá ń sọ ìpẹ̀ká gbàgbé ẹ̀ gbogbo kan tó bá fẹsẹ̀ múlẹ̀ pé kíní ìjọsìn ní fún ọlọ́run kéèyàn dojú kan yẹn kọ kan mí yàtọ̀ sọlọ́ kí ni ẹ̀bọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì afaani láyà tàhàkọ́kù tọ̀hìdù ìlà bìkúfùrì bìtọ̀hù láyà tàhàkọ́kù tọ̀hìdù ìlà bìmárà bìkúfùrì bìtọ̀hù láyà tàhàkọ́kù tọ̀hìdù ìmọ̀ gbọ́lọ́ọ̀bà gbọ́ gbígbọ́lọ́ọ̀bà gbọ́ lẹ́yọ̀ ṣoṣo àti ìmọ̀ àjọsìn fún ọlọ́run nìkan ṣoṣo ìgbàgbọ́ yìí kò yanjú òru ilá abẹ́kó fúnribìtọ́gù ó dìgbà tá a bá tún tó ṣe àìgbàgbọ́ sí ẹbọ àti gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ kéèyàn ká sọ pé èmi gbọ́ lọ́nkọ́ ó ń jọ́sìn kọ́lọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ tí gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ tí ò bá ṣe àìgbàgbọ́ sí àwọn yẹn tí ò wọ́ àwọn yẹn sẹ́gbẹ́ kan lẹ́nu tí ò gbà wọ́n gbọ́ ìmọ̀ sọ pé òun gbọ́ lọ́hùn gbọ́ lẹ́yọkàn ṣoṣo yìí kò dododo sódodo náà lápèjúwe gbàtà àwọn kéékèèké wọn máa ń kọ ni pé ìmọ̀lẹ́ òpè amásòrò afẹ́ tí ò bá kó wọn náà ìyẹn ni pé jíjẹ́ mùsùlùmí ò di ọlọ́wọ́ kó má sọdún eégún irú ọ̀rọ̀ yìí kó jẹ́ ká gbọ́ iye wípé irọ́ ni torí wípé ìgbọ́lọ́hún gbọ́ ìjẹ́ mùsùlùmí ìjẹ́ mùmìnì kò lè pé àyàfi kí n jìnnà sí ẹbọ àti eégún ìgbà tí ìgbọ́ náà bá gbọ́ mi tí ó jẹ́ òdodo òní tí n bá fi kún un pé mo tún ṣe àìgbàgbọ́ sí eégún àti ẹbọ ọ̀run èèyàn gbọ́dọ̀ jìnnà sí eégún àti ẹbọ èèyàn gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ nínú ẹ̀ kí ìgbọ́ náà bá gbọ́ rẹ̀ ó tó lè yanrantí bí ó ṣe bẹ́ẹ̀ kò sí ìgbàgbọ́ lódodo ìgbà tí a gbàgbọ́ lódodo tí ọlọ́run ọba sùhánù ẹyọ kan ó nìkan nìjọsìn sí ìtọ́ sí nìkan ó nìkan nìjọsìn tọ́ sí nìkan ó nìkan láàmú àjọsìn nìkan táwọn sọ yìí kò lè dododo ó dìgbà tá a bá tún tó ṣe àìgbàgbọ́ muhammed gbọdọ̀ dìde mọ́ tẹ́wá ti ti wá bí muhammed tẹ́wá tún ti padà wá sí ẹ gbọdọ̀ dìde mọ́. ẹ̀yin náà gbọ́dọ̀ mọ̀ so tẹ́ bá ti pèrún tẹ́ bá ti ṣe kámọ́ tẹ́ bá ti kírun tán ẹ wàá dìde ẹ wàá máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn lẹ́ẹ̀kọ́ kan. ìjọ kan lèèyàn máa ń kọ́ àáfàá ni kò gbé wá látọ̀run ó jókòó ní ganan ló náà ti gbá láyé àlẹ́ ẹ̀ mo fi tọ̀ àlò gbàtẹ́yìn máa ń nímọ̀ ní gbàtẹ́yìn bá kọ́ kíkọ́ ẹ̀ náà ni pé mo jókòó bẹ́ẹ̀ jọ kan ṣàlàyé ó ti wáyé mi náà wọn ó tún ṣàlàyé ẹtẹlẹ. ìjẹ́ ìgbàgbọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ò lè pé àyàfi kéèyàn ṣe àìgbàgbọ́ sí ẹbọ àti gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run tó o bá tí ì kọ bíbọ òkè ìbàdàn tó o bá tí ì kọ bíbọ ọ̀ṣun òṣogbo àti gbogbo ẹbọ pàtàkì àti gbogbo nǹkan tí àwọn èèyàn ń jọ́sìn tó o bá tí ì kọ́ kó o wọ gbogbo wọn lẹ́gbẹ̀ẹ́ kan má sọ pé o ti gbọ́ ọlọ́run wọlé ọ̀kan ṣoṣo ìgbọ́ ọlọ́run gbọ́ tó o lo gbàgbọ́ yẹn kò pé ó ní ìgbà tó o bá jẹun tó gbọ́ ọlọ́run bá gbọ́ nìkan tó o sì ṣe àìgbàgbọ́ sí gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ẹlẹ́wọ̀n pé mo ti gba ọlọ́run bọ ọkàn mi sì mọ̀ o tún ń ṣẹbọ yóò lòun ò ṣẹbọ àrí onídìí ọ̀sùn ó ní ẹmu sáà gbọ́lọ́ ń gbọ́ ìgbọ́lọ́ ọba gbọ́ rẹ̀ irọ́ ni kò pé ìgbà tí ó tó pé nígbà tó o bá ṣe àìgbàgbọ́ sí àwọn ẹbọ yẹn lẹ́yìn ìgbà tó ń ṣe àìgbàgbọ́ sí àwọn tó o bá ṣe àìgbàgbọ́ sẹ́bọ wọ́n sọ pé o gbọ́ lọ́ọ̀ nìkan gbọ́ lóun nìkan ló ọkàn ṣoṣo òun mo rò pé ọ̀rọ̀ yìí yóò sì ké àti wà ọlọ́run ní fàmáyà fòrò bìtọ̀ ọ̀gbọ́n ọ̀yọ́ mẹ́ndínlá ọ̀kọ́dé sàǹtàkà tó ní ọ̀rọ̀ wá sí ìwọ́gbọ́ láàrín sísọ ọmọ làwà ọlọ́run sàmíràn àlè ọlọ́run ní máníyà fòrò bìtọ̀ ọ̀gbọ́n ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ sí àwọn nǹkan táwọn èèyàn ń bọ ìyàtọ̀ sọ́lọ́n ìtumọ̀ tọ́ọ̀bù oníkólù máa yóò bá dúró dúró nílà gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún ìyàtọ̀ sọ́lọ́n tọ́ọ̀bù tó a gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ní fàmáyà kó bí ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ tí gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ̀ yẹn wọ̀nyí mímìlá lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ náà ni ó wá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́kàn ṣoṣo wípé òun nìkan ní ìjọsìn tọ́kì ẹni fọkọ́ di sam bíi ọ̀rọ̀ ọ̀sẹ̀ wọ́pọ̀ ẹni ó ti gbá kíní kan mú okùn kan tí kì í já okùn kan tó ṣe gbangba tó strong tó le dáadáa láǹfi sọ̀tà kì í já ọlọ́ọ̀bù sọ̀mí ọ̀làlù olú ọba dẹ́dà gbogbo nǹkan pátá ló gbọ́ gbogbo nǹkan pátá ló mọ̀ tó ara ìgbọ́lọ́ngbọ́ lẹ́yọ kan ṣoṣo ó ní wípé àákọ́ gbogbo nǹkan míì táwọn èèyàn ń yàtọ̀ sí ọlọ́run so ìmàlẹ́ pé a mọ̀ sọ̀rọ̀ àfẹ́ntí ò bá ní kàn ṣe ọmọ sọ pé ìmàlẹ́ ò pé a mọ̀ sọ̀rọ̀ àfẹ́ntí ò bá kówó náà a sọ wípé ìmàlẹ́ sọ pé ká mọ̀ sọ̀rọ̀ àfẹ́ntí ò ní kàn ṣe aláìní kàn ṣe ni ó ṣe ìmàlẹ́ yóò tún sọ̀rọ̀. jẹ́ kankan ní méjèèjì èyí tí ò wá jẹ́ jùlọ ni mùsùlùmí ẹni tó ń ṣẹbọ tó ń lọ ọdún eégún ó ṣẹ̀ṣẹ̀ tún bá ní ó ṣẹ̀ṣẹ̀ tún sọ àṣáájú alá ó ṣẹ̀ṣẹ̀ tún wẹ̀ ọtí ní ọ̀sìn padà ní kó o tó tún di mùsùlùmí tó o bá sì mọ̀ wẹ́wẹ́ ó lọ wẹ̀ fúnra rẹ̀ ìpara bẹnu ó wà tún kálímà tún ṣàhádà pé kó tó lè kírun ó sì tùbá lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ní tí mo ṣe yìí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o ò ní débẹ̀ mọ́ o ó bọ̀ ọlọ́run ní májẹ̀mú gbogbo ẹnikẹ́ni tó bá lọ ti lọ ọdún eégún tẹ́lẹ̀ àwọn nǹkan tí yóò ṣe ni yóò tùbá yóò wẹ̀ yóò tún gbólóhùn ẹ̀sìn gbólóhùn ìgbàgbọ́ yóò tún pè kó tó tún lè máa kírun o gbọ́dọ̀ tún bá kó nu ẹbọ tó kó sí èèyàn gbọ́dọ̀ ní àìgbàgbọ́ èèyàn gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ pẹ̀lú ẹbọ kí gbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run kó tó lè yanjú Quran sọ wípé wọ́n máa ń yẹ kó bí sọ̀rọ̀ àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbára kó wọ́n jìnnà sí wọ́n ṣe àìgbàgbọ́ sí. Si gbogbo ń táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run yẹn wọ̀nyí ìrìnbìlà wọ́n wá gbọ́ ọlọ́run ọba gbọ́ subhanahu wa àwọn ẹni wọ́n ti gbá òfin ìgbàgbọ́ mú ìgbàgbọ́ yẹn ò tí ì pé kó o má lọ kí à kó gbọ́lọ́ngbọ́ kó dẹ̀ gbọ́lọ́ngbọ́ ò tí ì gbọ́lọ́ngbọ́ o àfi kó o kọ́kọ́ tún ṣe àìgbàgbọ́ sí nǹkan gbogbo nǹkan tí àwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run wọ́n lè bìyàn ní ìsìn afá ẹjọ́ kí ló sọ pé kéèyàn má ṣe ọdún wọ́n ń sọ ọdún kan náà ní ìlísà bíi tú Òṣogbo iná ọdún ẹ̀bọ kan náà ní ìlísà kí ló sọ pé kéèyàn má ṣe náà tó wà má ní àkùrọ̀ bìtọ̀ fàmánì àkùrọ̀ bìtọ̀ wọ́n yóò mẹ́rin téèyàn ò bá tí ì ṣe àìgbàgbọ́ sí àwọn ẹbọ ìgbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run yẹn kò tí ì pé kí ni ẹ̀ náà sì wà ní la ilaha illallah tá à ń sọ lójoojúmọ́ la ilaha ẹni tó ń sọ náà ní wípé gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run ìjọsìn ò tọ́ sí wọn ìtumọ̀ la àwọn ẹni ká tún la ilaha wọn ni kò sọ́ba kan àfọlọ́run. irọ́ ni o tí ò sọba lóṣogbo ni kò sọba lẹ́dẹ̀ ọ̀yọ́ ńkọ́ ìfẹ́ ńkọ́ tọ̀ ẹsẹ̀ wa ọba wà lálẹ́ pọ̀ ni tọ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ sókè yìí ó sọ pé lá ìlà àtúmọ̀ tí kò sọba kan àpọ̀ lọ́hùn ó sọ àwọn yóò sọ pé kò sí nǹkan kan àpọ̀lọ nǹkan pọ̀ microphone yìí nǹkan ni phone yìí nǹkan ni ìwé yìí nǹkan ni chair yìí nǹkan ni ẹsẹ̀ lè sọ pé kò sí nǹkan kan àpọ̀lọ nǹkan pọ̀ yàtọ̀ sọ́lọ̀ ìtumọ̀ láìlà ìtumọ̀ ìlà oní gbogbo táwọn èèyàn jọ́sìn fún pàtàkì àwa sọ pé láìlà àwọn nǹkan yìí láàyè sàṣẹkù nàlẹ ìbàdà ìjọsìn ọ̀tọ̀ sí wọn ìlàwọ àyàfọlọ nìkan ìtumọ̀ láìlà ìjọsìn ọ̀tọ̀ sí kankankan ìlàlọ àyàfi kíni àyàfọlọ ìtumọ̀ ẹni ẹ jẹ́ ká mú ìtumọ̀ láìlà àdáni ìlàlọ ìtumọ̀ ẹni pé ìjọsìn ọ̀tọ̀ sí kankankan àyàfi ọlọ́run ṣé wàá rí gbólóhùn tá a sọ yìí nǹkan méjì ló wà nù ẹ̀ tàbá kà lédè lárúbáwá a ní àlàáfíò wọlé ìgbà apá kankan rẹ àwa gbé kankan sókè àfi kankan kan apá kan rẹ la ẹni pé láàánú kọ́kọ́ bẹ̀rù ẹ̀ tá a bá gbọ́ gbogbo nǹkan nínú èdè a sá gbọ́ láà bá sọ láà kí náà nìyí apààyàn pa ara ẹni tábà sọ pé ilá lédè yorùbá àgbà wọn ni ilá àyàfi bẹ́ẹ̀ pé akọ́kọ́ pàkà rẹ ìyẹn ni àwọn afáàpẹ ní ànáfíù akọ àfẹ ilé kí la sọ pé àfẹ gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sí Ọlọ́run ìjọ́sìn ò tọ́ sí wọn ìlọlọ àyàfi ọlọ́run nìkan so abala kan ò wá ṣe é múlò ká fi abala kejì sílẹ̀ ṣètì tàbá fún pé ìlọ̀wọ̀ kí là ń fi lọ́lẹ̀ à ń sọ wípé ẹnìkan péré ìjọsìn tọ́ oníta ní Allah so bó la ṣe kà lá ìlàhà ìlọ̀wọ̀ tí ò bá sí lá ìlàhà mẹ́ẹ̀ ẹni tó bá sọ pé òun gbọ́ ọlọ́run bá gbọ́ òun sọ pé àwọn tó ń ṣẹbọ ò ṣe é mo ò dá o ìgbàgbọ́ ti ẹgbẹ́ òbí pé o gbọ́dọ̀ sọ pé bọ ṣíṣe ò dá ẹ má ṣẹbọ mọ́ o sì ní gbàgbọ́ pé ìṣẹbọ dá o mọ̀ sọ pé ẹbọ ò dá nínú ìgbàgbọ́ ó gbàgbọ́ pé ẹbọ ò dá kí gbàgbọ́ rẹ nú ọlọ́run tó tó lè yanrantí ní táwọn ọ̀sẹ̀ bọ́ ń bá nàbí ìjà sí nìyẹn sọlọ́lá wà ní tó bá ṣe pé ńgbà táwọn ẹbí dé sallallahu alaihi ó ní ẹbọ yín náà wọn ò sọ pé ẹbọ yín ò dáa ṣùgbọ́n wọn ò ní kò ní dìjà ṣùgbọ́n wọ́n ti gbọ́ yé pé bó ṣe ń sọ pé la ilaha yẹn ntí muhammadu yìí ń sọ sallallahu alaihi owó ilé gbogbo ẹgbẹ́ àwọn o ó ti wọ́ gbogbo ẹgbẹ́ àwọn dànù nítorí dáhùn aláàlẹ́ nìyẹn kí náà fẹ́ pa sí tó bá ṣe pé bí irú bẹ́yìn ti ń sọ láìlà ìlàlà tó bá ṣe pé irú àwọn àjùtọ́kàn láìlà ìlàlà tẹ́yìn ní ìní wọn ò ní bá nàbí jà sọlọ́lá ọ̀lẹ́ ṣé pé kò sọ́ba kan fọlọ́ ẹ no problem ìwọ gan láti jọba náà yíyan ò ní problem kankan kò sí kankan fọlọ́ yíyan ò sí problem ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan gbogbo àwọn olúwa yìí. Allah alùzá àlùmọ̀nà gbogbo àwọn olúwa tẹ̀sí kì í ṣe pé ẹ má jọ́sìn fún wọn nìkan ló sọ ìjọsìn òótọ́ tí wọ́n à ṣẹ́rí pé gbólóhùn yẹn gbólóhùn tí ó pín àwùjọ sí méjì ni ìjọsìn òótọ́ sí gbogbo ń tẹ̀ ìjọsìn ìpè o n tó fa wàhálà bá ní gbógun tí wọ́n nìyẹn alukófòrò bìtọ̀ ọ̀gùn ṣíṣe àìgbàgbọ́ sí gbogbo táwọn èèyàn jọ fi fún yàtọ̀ sọ́lọ́ ìwọ mùsùlùmí náà ló sí gbẹ́rẹ́ ìwọ náà ló dé ó lè bóòlù ṣe lè jẹ́ mùsùlùmí tó tún dé ó lè ó tí ì ṣe àìgbàgbọ́ nínú gbogbo wọ́nàwọ́nà táwọn èèyàn jọ sí fún torí pé tó rò tó fi dé ó lè mọ́lì ní pé ó lè ní ó máa dáàbò bò ọ́ ẹbọ ṣíṣe ní ìfúnpá àti gbogbo ẹ̀ ẹlòmíì gbé nǹkan sórí inú yàrá lórí àjà tí ò ní di ogun gbogbo àwọn kan ìpátá ojúkọ̀ náà ẹ̀kọ́ ni mùsùlùmí gidi yóò ṣe àìgbàgbọ́ nínú gbogbo àwọn nǹkan ìjànkáríwọ̀ ó wá gbà pé ọlọ́run nìkan ìjọsìn tọ́sí. sòlóṣù jẹ́ pé tí àwọn gbólóyìn bá ti ń ga àwọn babaláwo ara ó máa ta wọ́n torí ẹ ti wọ àwọn náà sí kan? àti gbogbo èèyàn bí irú tiwọn ara ó kàn wọn ṣe á olóṣè jẹ pé táǹfà bá ti wá tó ń jálàbí tó náà wọn jọ ń lọ wọn jọ ń bọ̀ pẹ̀lú àwọn àwọn èèyàn yẹn ni kò ní lè sọ pé ìmọ̀ láìláha ìlàlá láìláha ìlàlá ò ní gbogbo ń táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ ìjọ́sìn ọ̀tọ̀ sí wọn àpọ̀lọ́hùn nìkan ìjọ́sìn tọ́sí gbólóhùn tó máa ń wò kan yóò wo gbogbo nǹkan pátá táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́nà yóò wo yóò wá gbé ìjọsìn yóò fi lọ́lẹ̀ fún olúwọba dẹ́dá nìkan ìpanà ìyẹn lè sọ pé wọ́n máa ń yẹ pa máa ń yẹ kúrò bí ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ nínú nǹkan tí àwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run wáyé ìpènìyà tó sì fi ìjọ́sìn ọlọ́run lọ́lẹ̀ ó gbà gbọ́ pé ọlọ́run nìkan là ń jọ́sìn eléyìí ló gbàgbọ́ òdodo. kọ́ ilé àkọ́kọ́ kullu ma sábàtà annahu ibadatullah ọ̀sọ́fùdú gbèdé ìlà ìṣẹ̀lẹ̀ gbogbo tó bá fẹsẹ̀ múlẹ̀ pé kínní ìjọsìn ní fọ́lọ́run kéèyàn dojú nǹkan yẹn kọ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run kí nìkan náà ẹ̀bọ. ọ̀rọ̀ kejì láyà tàhàkọ́kù tọ̀fíìdù ilá abẹ́lẹ́kùfùrì bìtọ̀ wùdì. ìgbàgbọ́ nínú ọlọ́run kò lè pé o àfi ká kọ́kọ́ ṣe àìgbàgbọ́ àfi ká fi kún pé àtúntà ọlọ́run nìkan la gbàgbọ́ àti gbàǹtẹ̀ ṣe gbọ́ ọlọ́run nìkan la gbàgbọ́ ètò wọn ṣe yẹn kàn kò tí ì sọ̀rọ̀ ẹ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run tó sọ yẹn kò tí ì pé àfi kó kọ́kọ́ mú un mọ́ pé íńtẹ́ẹ̀sì ń ṣe ìyàwó ògbàgbọ́. tí o bá ṣe bẹ́ẹ̀ tàn ṣe ìlẹ̀kì. ló ṣe pé tá a bá ń ròyìn ọlọ́run fún yàn a kì í kàn sọ wípé ọlọ́run ló máa ń jí wa ọlọ́run ló pa wá ọlọ́run bẹ́ẹ̀ ni a máa ròyìn agbára ọlọ́run fún yàn ṣùgbọ́n kò parí ìyẹn kọ́ ni tọ̀híìdì parí sí tọ̀híìdì ìgbọ́lọ́run gbọ́ ó gbọ́dọ̀ ní nínú pé ẹ ti gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan ní àpọ̀ lọ. nígbà míì tẹ́ bá ròyìn agbára ọlọ́run kò rí kí ọ̀sẹ̀ bọ́ gan ó sọ pé ọlọ́run ọlọ́run sọ yẹn ní Kùrán tẹ́ bá ń sọ fún wọn pé ta ló dá sánmà àtìlẹ̀ kí lọ́lọ́run sọ fún nílẹ̀ ẹ̀kọ́ lónà lọ wọ́n mọ̀ sọ pé lọ́rùn tẹ bá ń bi léèrè ẹnbi àwọn aṣẹbọ léèrè máa ń bi yẹ́dì yìí malakutu sàmà gbogbo ọlá sàmà tilẹ̀ ta ló ní àwọn náà sọ pé lọ́rùn ò bá ìyẹn ò ń ṣe problem ibi tí problem wà ní pé káwọn ó mọ ìjọsìn fún nǹkan mi àfọlọ́run yìí ẹ ṣé pé ká pa gbogbo ń tà ń ṣe sí tá a bá tí ì sọ pé ẹ pa gbogbo ń tẹ̀ ń ṣe sí ọlọ́run nìkan ní kẹ́ sí. àtọ̀rọ̀ ọlọ́run ìtọ́lọ́run bá gbé àwọn ànábì ìdìde fún wípé kí wọ́n kọ̀ wọn pé ẹ gbọ́dọ̀ kan kí ṣe pé kankan ìròyìn ọlọ́run fún yẹn àwọn ọ̀ṣọ́gbọ́n náà mọ ọlọ́run lẹ́yìn ànábì tọ́lọ́ ọlọ́run wọ́n mọ ọlọ́run wọ́n mọ̀ ló dá wa wọ́n mọ̀ ló ń bọ́ wa wọ́n mọ̀ ló ń dá léyìí kọ́rin ìbúná ìlàlà èyí. wọ́n rò pé àwọn ọlọ́run táwọn yàn yẹn ni ó gbé àwọn súnmọ́ lọ nísùnsùn nítùmọ̀ gangan. àwọn kan pé là ọlọ́run nìkan. so ìròyìn ìgbàgbọ́ fún àwọn èèyàn tí ò bá tí ì ní nínú wípé ẹ̀yin èèyàn. اعبدوا الله ẹ̀sìn olúwa lẹ́dàá yín ní ká ṣoṣo kí làwọn ànábì ọlọ́wọ́ wí fún ma lakum min ilahin ghayru ẹ̀ ní nǹkan míì tó tọ́ fún yín láti jọ́sìn fún o àyàfi tá ní ọlọ́run ẹ bá lọ́wọ́ ní suratu Hud afẹ́ lè kà fún ànábì kọ̀ọ̀kan láti Nuh àti gbogbo ànábì tọ́lọ́ ń sọ̀rọ̀ ní suratu Hud nínú suratu Hud tó bá ti ń sọ pé búdú ńlá yóò fi kún máa làkúrò yìí láàrin rẹ ẹjọ́ sì fọlọ́n ẹ lọ́lọ́mí ń tẹ́jọ́ fi kún àfọlọ́n tò tí ò bá tí ì fi kún tá a bá tí ì fi kún pé ọlọ́run ní kẹjọ́ sì fún ọ ẹ sì má jọ fún fún nǹkan míì tá a fi yẹn kún ẹ̀yàn wọn ẹ̀yà rẹ ẹlòmíì irungun rẹ ó ga ṣòkòtò rẹ ò délẹ̀ lójoojúmọ́ ẹ̀rí ẹ̀ ẹlẹ́bọ̀sí kí ó gbọ́ lọ́ngbọ́ kò ṣe àìgbàgbọ́ nínú ẹbọ ìgbọ́lọ́ngbọ́ yẹn wà mẹ́yẹ ó mẹ́hẹ o kò pé o èèyàn tí ìgbọ́lọ́ngbọ́ gángan o láìláha ìlàláhù kò tí ì pé o ìlàláhù nìkan ló sọ kò tí ì sọ pé láìláha kò tí ì wo gbogbo ẹbọ a gbọ́dọ̀ wo nǹkan àtìlẹ̀ kejì òun ní pé láyà tàhàkọ́kù tọ̀fì ilá bẹ̀lkófìrì bìtọ́wọ́d tọ̀fì ìdò lè pé ìgbọ́lọ́ngbọ́ lẹ́yọ̀kan ṣoṣo kò lè pé kò lè múnádóko àyàfi pé ká mú mọ̀ pé a ṣe àìgbàgbọ́ kù nínú gbogbo kátàrin ìjọsìn aya quran tó fi ẹsẹ̀ múlẹ̀ ọlọ́run ní faman yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-urwati al-wuthqa la infisama lahu Allahu sami'un alim kama yọkàfíkà tó dàdé olóde al-qa'idatu as-salifa nǹkan ìpìlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta a sọ níbẹ̀rẹ̀ pé àwọn ikọ̀ kan yìí yóò ràn wá lọ́wọ́ lórí nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ kan wá wá pé kí ló dé sẹ́yìn ò fi ń ṣe òkè ìbàdàn dé ṣàfi ó súnmọ́ kí èèyàn má rí kúránì tí ó sọ pé òkè ìbàdàn ò dáa èèyàn lè rí àbí àdìsí kan kẹ́yìn kankan wá lọ́ọ́ má dìsí wá tó sọ pé kí èèyàn má jẹ kí èèyàn má bá wọn ní Ọ̀ṣun Òṣogbo ṣọdún èèyàn ni ìbáwọn ṣọdún yẹn ìmọ̀ fi tí wọ́n ń ṣe lọ́lẹ̀ a gbọ́dọ̀ mùsùlùmí gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ nínú gbogbo tí àwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ẹ̀yìn mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí a gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ a gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ jìnnà sí wọn. nǹkan ẹlẹ́ẹ̀kẹta àfáà ni. الشرك يكون بالقول يكون بالقلب وبالقول والعمل بالجوارح الشرك يكون بالقول وبالقلب والقول وبالعمل بالجوارح أبو سيسي أما máa jẹ ọkàn ni ó fi máa ṣẹbọ tàbí bilqawl gbólóhùn ẹnu ni ó fi máa ṣẹbọ wal amali bil jawarih tàbí kó jẹ́ pé ìṣesí iríkèéríkè ara ni ó fi máa ṣẹbọ lápèjúwe ẹni tó bá forí kalẹ̀ fún òsàní ẹ̀bọ nìyẹn tẹ pé ara ló fi ṣe orí ló gbé lọ àṣírkù bìrìjàwárí kìnìyàn tàbí pẹ̀lú ẹnu kó máa pògèdè ẹ̀yìn ìyá mi ìyá òun ẹ̀mọ́ sùn àti gbogbo bí wọ́n ṣe máa ń sọ yẹn tí wọ́n máa da ojú àdúrà kọ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ẹbọ ṣíṣe pẹ̀lẹ́nu nìyẹn ẹbọ ṣíṣe pẹ̀lú ọkàn náà wà ó ní àdìsọ́kàn pé nǹkan míì yàtọ̀ sí ọlọ́run tó sì jọ́sìn àbí gbogbo nǹkan tí olúwọba dẹ́dà tó pè ní ìjọsìn fún ara rẹ̀ téèyàn bá ní àdìsọ́kàn pé èèyàn lè dojú ẹ̀kọ́ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run so ó ń fẹ́ ọkàn yẹn ṣe ibi tí ó di ọkàn yẹn sí ó fi ọkàn yẹn ṣe ẹbọ nìyẹn tàbí tá a bá tún fẹ́ lójú díẹ̀ sí i wípé ẹbọ shirk oríṣìí méjì ẹbọ tó ga jùlọ àti èyí tó kéré sí i èyí tó kéré sí yẹn ó lè wá nínú àníyàn àti fún ẹlẹgbàá bíi kéèyàn máa ka kùránì kán lè bá a máa yìn a gbọ́dọ̀ ka kùránì nítorí Ọlọ́run nìkan ni kẹkẹ tí wọn ń ka kùránì torí kán lè yìn o ṣe é pé ó ti ti àníyàn míì. ó ti jẹ́ kí àníyàn rẹ̀ ó méjì torí ọlọ́run àti nǹkan mi ojúpọ̀ ní ẹbọ pẹ̀lú àníyàn mo máa ń pè ní ẹbọ àníyàn ní tí ìmọ̀ yorùbá rẹ̀ ẹbọ nínú àníyàn ṣe sọ́dá kan wọ́n lè irú àwọn ẹbọ báyìí ẹbọ tó máa ń ní í ṣe pẹ̀lú ọkàn ni so ẹbọ míì pẹ̀lú ẹnu ẹbọ míì pẹ̀lú oríkèéríkè ara lọ́nà míì sì rèé mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò wà papọ̀ ẹni tó gbé kòkò dání ní ìsìn tó ń gbògèdè ṣẹ̀pé nínú ọkàn rẹ̀ ó kan lẹ́nu nǹkan kankan ló ń sọ ó sì ní fọwọ́ tún ṣe mẹ́tẹ̀ẹ̀ta ló pé wọ́n so ẹbọ àṣírkù a máa wá látara nǹkan téèyàn dì sí ọ wàlùkọ́ọ̀lù àbí nǹkan tí èèyàn sọ pẹ̀lẹ́ nu wàlùhámàlì ìdòlùjọ̀wá rẹ̀ a máa wá pẹ̀lú nǹkan téèyàn ṣe pẹ̀lú eríkèríkè ara àfààní wọlé ìta مختصرا على الاعتقاد فقط ليس مختصرا على ماذا على الاعتقاد فقط ẹbọ ò dá dúró nínú àdìsọ́kàn nìkan o èèyàn lè sọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹbọ ni ìyẹn lè wùwà kan tó ṣe pé ìwà yẹn ìwà ẹbọ ni pé ó foríkèríkè ara ṣe ṣe pé nǹkan tó yẹn ṣe ṣe ẹbọ ni bẹ́ẹ̀ náà ìyẹn lè di nǹkan sọ́kà tó ṣe pé àdìsọ́kàn yẹn àdìsọ́kàn ẹbọ ni ṣe ẹbọ a máa wá nínú àdìsọ́kàn ẹbọ a máa wá nínú nǹkan tí ó jẹ gbólóhùn ẹnu bákan náà ni ẹbọ máa ń wá látara ìṣesí iṣẹ́ kan téèyàn fi abala kan nínú eríkèéríkè ara tó fi ṣe olórí abẹ́sẹ̀ àbọ̀wọ́ àbètì àbòjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn máa fi eríkèéríkè ara náà ṣe ẹbọ sọlọ nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ mẹ́nu òní pé gbogbo tí ó bá fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn ní kọ́lọ̀ tí ẹ̀ bá dojú nǹkan yẹn kọ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ẹ̀bọ ni nǹkan ẹ̀ kejì òní wípé láyà tàhàkọ́ kùtọ̀ ìgbọ́lọ́wọ́ bá gbọ́ lọ́kàn ṣoṣo láyà tàhàkọ́ kò ní jọ́dọ̀dọ̀ kò ní tí ì jẹ́ o ilá bẹ̀rù kófòrè bìtọ̀ ó di ìgbà tí èèyàn bá fẹ́ tí ó ṣe àìgbàgbọ́ nínú ẹbọ ìkẹta èèyàn lè fọkàn ṣẹbọ èèyàn lè fẹnu ṣẹbọ èèyàn lè fi oríkèéríkèé ara náà ṣe ẹbọ sọlọ gbogbo ẹ pátá Ọlọ́run bá kó làwà kó nínú ẹ Ọlọ́run bá kó làwà kó nínú ẹ bí káwọn èèyàn lọ máa dún nǹkan lórí igi lórí òkúta gbogbo àwọn kàyí ẹ̀rí gbọ́wọ́ láti ń dù tábà wá ń dù lọ́wọ́ wọ́n tún lè ṣe al-ihlalu bi ghairi ismillah ìyẹn pé wọ́n lè dá kọ̀ọ̀kan mí ìyàtọ̀ sí orúkọ sókè tẹnu nìyẹn ìgbà tí wọ́n sì ń lọ yẹn ó ní tí wọ́n dì sọ́kàn pé nǹkan táwọn fẹ́ lọ dúran fún yẹn ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn bẹ́ẹ̀ ti mẹ́tẹ̀ẹ̀ta ti pé fún wọn ẹbọ ẹbọ ẹnu ẹbọ oríkèéríkèé ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kó jọ kó láwa kó níbi òpó ìmọ̀ọ́ṣẹ́ lọ́wọ́ òfò ńlá ni ẹbọ lọ́n kó láwa kó níbẹ̀ àti àwa àti àwọn ọmọ wa àti àwọn ará wa lọ́n kó láwa kó nínú òfò ẹbọ òkú ìbéèrè bá wà á máa gba ìbéèrè díẹ̀ díẹ̀ kátó kí ìrìn àríṣà. tẹ bá dọ̀bálẹ̀ ọwọ́ yín kì í kalẹ̀ tẹ bá dọ̀bálẹ̀ ọwọ́ rẹ̀ kì í kalẹ̀ etí ẹsẹ̀ kì í kalẹ̀ ẹsẹ̀ etí kì náà méjèèjì a tí ẹ bá dọ̀bálẹ̀ láti ṣe ìgbọ́lá fún àti ìgbógun fún ẹnìkan ẹ̀bọ ni kódà kó tó àtúkó jẹ́ orí ìwò lè dúró tí ẹ bá dúró kò tẹ o ó dúró fún èèyàn láti gbọ́lá àti ògo fún ẹ̀bọ ni ẹ̀bọ tó léèyàn kó ní Islam ó dúró báyìí orí ìwò ló wà. láti gbé ọlá àti ògo àti ẹ̀yìn fún ẹni tó dúró fún ẹbọ ni ìdúró kan wà bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń dúró bẹ́ẹ̀ o ṣé kálí ìdúró kan wà táwọn èèyàn máa ń dúró bẹ́ẹ̀ o ṣé kí n sọ ìdúró táwọn èèyàn máa ń dúró wájú fúláàgì tí wọ́n gbọ́ láàfin ògo abẹ́rẹ́ fún wọn gbọ́ salute wọ́n sá wọn kí wọ́n gbọ́ láàfin ògo kódà ìlẹ́dùn. so kìí ṣe dọ̀bálẹ̀ nìkan kìí ṣe títẹ̀ nìkan ẹlòmíràn fún òun ọ̀dọ̀bálẹ̀ òun kà tẹ̀ díẹ̀ mọ́tẹ̀ fún láti gbọ́ láàtògbò fún òkú mọ́ba àyà kẹfẹ́ rí o ọlọ́run nìkan lèèyàn máa ń tẹ̀ fún lèèyàn máa ń dúró fún láti gbé ọlá àti ògo fún àti ẹ̀yìn lèèyàn máa ń tẹrí balẹ̀ fún nínú rúkú láti gbé ọlá àti ògo fún lèèyàn máa ń sùjádà fún lèèyàn ó wò ó kalẹ̀ fún láti gbé ọlá àti ògo fún àti ẹ̀yìn àti kíkí àti ìfẹ́ gbogbo ẹ̀ ló kún inú ẹ̀ ńgbà tá a bá ń kírun tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ sí nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run ẹlẹ́bọ lẹni tí ó ṣerú ẹ̀ yẹn àtẹ̀ntàn ṣe é sí tí inú ẹni yẹn bá yọ sí ẹni yẹn di tọ́gùtù nítorí náà gba nǹkan ìka jìnnà má fẹ́ kí wọ́n máa dọ̀bálẹ̀ fún ẹ nà má fẹ́ má fẹ́ kí máa wó kalẹ̀ fún ọ má fẹ́ má fẹ́ abala kan nínú ọ̀rọ̀ kíkì ẹ̀yìn abala kejì wọ́n kàn fi ń pín ẹnìkan lé wọ́n kàn ṣe é kì í ṣe pé wọ́n fẹ́ fi jọ́sìn fún tàbí wọ́n fẹ́ fi gbóògó fún tàbí wọ́n fẹ́ fi gbọ́lá fún tàbí wọ́n fẹ́ fi gbé títóbi fún wọ́n kàn kí náà ní kíkí ìyàtọ̀ ilé haram ní kò lẹ́tọ̀ kò lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò ànábì kọ́ alayhi salam àwọn sọ́hábà náà kọ́ ètò dá ẹ má ṣe bẹ́ẹ̀. ara ṣíkímà tó wà ń bẹ̀ ni wípé tá a bá ṣe é pé a fẹ́ kíyàn tá a jìnnà sí yóò ràn wá lọ́wọ́ láti má ṣe fún ẹni yẹn láti lè gbógun fún àìkú kíyàn bẹ́ẹ̀ tẹ̀lé so àti wá kíyàn bẹ́ẹ̀ ní kíkí ògo àti ẹ̀yẹ àti ẹ̀yìn àti ọlá àti títóbi tó ní wáyé nígbà tẹ́tẹ́ àìsíkú ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣé wà àìsíkú ṣe bẹ́ẹ̀ sọdá àti ṣe a ti jìnnà sí a fi ń jìnnà sí ojúbọ̀ náà ẹ̀bọ ni yóò jẹ́ ká gbọ́ yé mẹ́ta ó yẹ ká jìnnà sí kìnìún rẹ̀ kò lẹ́tọ̀ọ́ nu sẹ̀rí ànábì sọ̀lọ̀ ẹ̀rí tí mo sá sọ pé nu sẹ̀rí ànábì kò lẹ́tọ̀ọ́ ẹnìkan lè dé mo sọ pé ṣe báwọn ànábì Yusuf alayhi salam àti bàbá àti àwọn wó kalẹ̀ fún ànábì Yusuf bàbá Yusuf ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ gbogbo wọn pátá wọn wó kalẹ̀ fún Yusuf fún ní ìgbà tó bá ti pé yẹn láálò bàbá mi ni kó wó kalẹ̀ béèrè ebi bàbá Yusuf ló kalẹ̀ fún Yusuf ìyá Yusuf ló gbọ̀ balẹ̀ fún kú àbí wàkọ́rù làwù sùjádà ẹ ibà ìsọmọdé ló yẹ kó máa wó kalẹ̀ fàgbàlagbà tó bá yẹ kó yẹn lẹ lò àgbàlagbà ló yẹ kó máa wó fọmọdé ṣùgbọ́n kò sí ọlọ́pọlọ kankan tí ó sọ bẹ́ẹ̀ tó fún wa pé kò ṣeé ṣiṣẹ́ yìí nǹkan kejì tó so máa ó ní pé nìkúlì ń jà ńlá ní kúmṣírò àtàwọn mìkàjì gbogbo àwùjọ àlùmọ kọ̀ọ̀kan lọ́lọ́run fún níṣẹ́ ìyá àti wọn wọn mìkàjì àti ìṣesí tí wọn máa ṣe nínú ṣẹ̀ríà Yakub àti Yusuf ọlọ́run parí òun ò ní yọ̀ǹda ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Muhammad sọlọ́lá kò dá yọ̀ǹda gbogbo àwọn ni wọ́n fẹ́ yá lọ wọn tàbí rà yìí. Imam kurti, nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rẹ́ wọ́n wá kó sí wọ́n ní ṣùgbọ́n ṣe tí kan wà lọ́dọ̀ àwọn bàbá abira àwọn èèyàn dúdú àti àwọn àájìmù àwọn tí wọ́n ṣe lárúbáwá ó ní wípé tí wọ́n bá ń ríra wọn ó wà bí mo ṣe ń sọ ẹ lọ wo inú tafsir Qurtubi lábẹ́ àyà Suratu Yusuf dẹ́mu wa ẹ kọ́kọ́ tàn kàtà sí ìrìnà kẹtọ sọ àlìmọ́mù Qurtubi ó ní ṣèṣì kan tí ò dáa ni kódà ó sọ àwọn tó máa ń ṣe àwọn bàrábìrà àwọn ìfìkíyà àwọn àtàwà ní ìlú Áfíríkà olùkọ́mọ̀ láàrin wa tá a bá ríra wa á máa wó kalẹ̀ fúnra wa oníṣẹ́sí ìṣesí tí ò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà nábì alayhi salatu wassalam olólẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Yusuf ṣùgbọ́n ní ṣẹ̀ríà Muhammad kò lẹ́sìn fọkọ́d abdala aláhu iṣẹ́ ìfẹ́rẹ̀ mi ọlọ́run bá ti fi nǹkan kankan tó dáa jùlọ rọ́pò kí ni tọ́lọ̀ ń fi rọ́pò rẹ̀ sálámà sálámù aláìkò ló ṣe jẹ́ pé àwọn tó máa ń kórìíra pé kéèyàn ò má dọ̀bálẹ̀ yẹn wọ́n kórìíra sálámà olùbáṣepọ̀ sálámà aláìkò kankan dọ̀bálẹ̀ ni torí pé ẹ̀ka àárọ̀ ló gbàdọ̀ balẹ̀ sàlámà nígbò gbàdọ̀ balẹ̀ nílọrin tí wọn bẹ bú àwọn onísùnà wọn ni àwọn sàlámà nígbò dé o ṣé sàlámù nà aláìkùm ó wá jẹ́ kíkí gan téèyàn fi máa ń fi ń ṣe èèyàn ni kíkí tó ní ládàá téèyàn bá sọ pé sàlámù nà aláìkùm ládàá nílé ò ní gbà mẹ́wàá téèyàn bá fi wà rahmatullah kí lànà ti sọ. ládàá yóò di ayé ìsọlá ogún tí ìmọ̀ tó wà bá rọ̀ká tù ú ládàá di mélòó tí wọ́n bá dọ̀bálẹ̀ ládàá kí ló gbà mẹ́ ẹsẹ̀ ní kátó fabala yóò náà wò ìwọ́n tó dọ̀bálẹ̀ ládàá ta ló sọ fún ọ pé ládàá ló gbà. pé wọ́n fẹ́ sọ pé o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún mi wọ́n wà kórìíra ń tọ́lọ̀ ń fi lọ́lẹ̀ mọ́tò sàlámà lè kó sí mi. dọ̀bálẹ̀ kì í kí mi dáadáa ó ní kí mi dáadáa tó tí kì mi dáadáa o bàbá kan ló wà tí bá ti fẹ́ kí màá ti sáré súnmọ́ sàlámà lè níjọ́ kan ló pè mí mo máa ń ká ẹ̀rọ pé ìdọ̀bálẹ̀ kódà èyí tẹ̀ ṣùgbọ́n tó bá rí ọ̀ ní tètè mọ̀ bó ti sọ ya ya ẹ wá wò ó ìdọ̀bálẹ̀ ò túmọ̀ sí àpọ́nlé lọ́dọ̀ Yorùbá o wọn a máa fi ìdọ̀bálẹ̀ para wọn o àbí bẹ́ẹ̀ lọ àwọn àgbàlagbà lọ́dọ̀ tí wọ́n ti ń dọ̀bálẹ̀ wọn kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀ yóò pẹ̀ yìí sàlámù àlékún ò lè fà kódà mo ti rí rí tí ẹnìkan bá ń bọ̀ tẹ́yìn náà bọ̀ tẹ́fẹ́ pàdé ráyé tó bá ti rí pé ẹ̀rù bà wàláì tẹ bá sálámà ẹ̀rù yẹn kù lọ gbogbo ẹnikẹ́ni tó bá ti sálámà sí yẹn èèyàn ò ní bẹ̀rẹ̀ bí mo bá yà sí experience yẹn tẹ bá ń wọ ẹnìkan tó fẹ́ àkọ́dà fẹ́ nìyẹn nìtì mọ́ níjẹta ńjọ sátidé mo park lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan lẹ́kọ̀ọ́ mo park lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan àwọn boys ní mẹ́ta ni wọ́n wọ́n sílẹ̀kùn mọ́tò lẹ́ ẹ mọ báwọn yẹn tí wọ́n sílẹ̀kùn àwọn boys wọ́n sílẹ̀kùn mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ náà lu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ah! wà síbi tí mo fẹ́ mo ní ẹ̀yìn ẹ̀gbẹ́ àwọn ọmọ ẹ̀sìn bàbá wa pa nígbà tí mo pa mo wá ń try láti lọ́ọ̀ kí mọ́tò ìkákà wò mí ó kà rẹ̀ wọ́lá mo ṣe sọ̀kalẹ̀ ní mọ́tò báyìí sàlámù aláìkùm ló sọ fún mi ó wá rẹ̀ ní wà aláìkùm sàlámù rahmatullah ọ̀bẹ̀rẹ̀ tí mo fi lọ tí mo fi dé ó ń rẹ̀ toró ti rí mi pé ìrí tí mo rí àwọn yẹn ọkàn mi ò balẹ̀ ó wá sálámù sí mi sálámà náà sì dá èmi náà wá dá lóòótọ́ sálámà tó ṣe kí n ò dá tó fi fi mí lọ́kàn bá tí ò bá sálámà ibi tí mo lọ yẹn màá mọ̀ wẹ̀yìn rárá torí mo fi àwọn èèyàn lẹ́nu mọ́tò ṣùgbọ́n sálámà yẹn ti fún mi ní assurance àpò tí kankan mọ́ àpá ìtumọ̀ ẹni yẹn tí àpá ẹ̀ mọ̀ wọ̀ ìyàwó àwọn bọ́ọ̀sì èkó sì lè kú nítorí ẹ̀ àwọn mùsùlùmí ń tọ́jú wọ́n lè kú sórí àfa àwọn ìyá àwọn àfa wà lélẹ̀ kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe ìyẹ́lẹ̀ ẹ̀sìn ìyẹ́lẹ̀ kò wà àwọn àfa lélẹ̀ wọ́n lórí táwọn ń tọ́ fún àfa ẹ̀jẹ̀ filẹ̀ ọlọ́run kójọ kó ṣàánú wa ọlọ́run kójọ kó ràn wá lọ́wọ́ ẹbọ ṣíṣe lásán débẹ̀ tí a fi ń sọ̀rọ̀ ìmọ̀ àdọ̀bálẹ̀ tàbí ìmọ̀ owó kalẹ̀ fún àwọn èèyàn kíkí tọ́lọ́hún fi lọ́lẹ̀ lórílẹ̀ ó ní kíkí àsàlámù aláìkùm bẹ́ẹ̀ ni ká máa kíra wa kíkí tó lọ́lá ni ọlọ́run kò ṣe gbogbo wa lọ́mọ àlùjáná àmín àtún kíra wa bẹ́ẹ̀ tàhíyàtuhum yawma yalqawnahu sàlámù ìkí tí wọ́n mọ̀ kíra wọn níjọ́ tí wọ́n pàdé ọlọ́wọ́ bá dẹ́dà wọn ọlọ́run kò ṣe wa láàrin àwọn tí ó wà bẹ́ẹ̀ lọ́run ní sàlámù sàlámù rẹ̀. níjọ́ táwọn màláíkà wá rí ànábì Ibrahim tí wọ́n ń lọ pa àwọn èèyàn lùtù rẹ̀ wọ́n ṣe lè kọ́ ló sàlámà sàlámà lẹ́kùn làwọn náà kí Ibrahim àlẹ́. wọ́n náà dára lóhùn wọ́n náà dára lóhùn kọ́ la sàlámù nínú àti yín sàlámà lẹ́kùn kíkí ìyà gbé yẹn ṣùgbọ́n gbogbo kíkí òkú àwa la dáadáa lẹ̀ o àwa la dáadáa lẹ̀ nǹkan mẹ́ta pàtàkì tá a mẹ́nu bá lónìí òní pé kúlù máa sábàtà anahu ìbádàtú lillah gbogbo tó bá ti fẹsẹ̀ múlẹ̀ pé ìjọsìn ni ọlọ́run nìkan ló sì ní ọ̀sọ́fòrú lèzẹ́ ìrìnlá ìṣẹ̀ ìmọ̀dójú kan ẹ̀kọ́ kan ní àtìyàlọ́sọ́lọ́run ẹ̀bọ ṣíṣe ni ìkejì láyà tàhàkọ́kù tọ̀ṣìlù ilá àbíkófùrì bìtọ̀kù ìgbàgbọ́ èèyàn ò lè pé ìgbọ́lọ́gbọ́ èèyàn ò lè pé àyàfi kéèyàn ó ṣe àìgbàgbọ́ sí gbogbo nǹkan tí àwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ìkẹta àṣírkù yakúrò bìkọ́lì wọ̀lùkọ́wọ́lù wọ̀lùfẹ́ẹ̀lì bìlìjọ́wárì ọ̀wọ̀lùhámẹ́lì bìlìjọ́wárì ẹ̀bùn a máa wá lọ́kàn tí ó jẹ́ nǹkan àdìsọ́kàn ìyẹn pọ̀ fún Yorùbá mùsùlùmí tó pọ̀ o ẹnu ẹ̀ ẹnu mùsùlùmí ni o ojú ojú mùsùlùmí ni o ṣùgbọ́n ó ní àwọn àdìsọ́kàn ẹ̀bọ tó pọ̀ kí ni àdìsọ́kàn ẹ̀bọ kan tó kọ́mọ̀ láàrin Yorùbá. Hmm? téèyàn bá ń lọ tó bá fẹsẹ̀ kọ tó bá jẹ́ pé ọ̀fun ni kò ní báyìí tó wá lọ lé ara wọn àdìsọ́ kan ẹ̀fọ́ tó bá jẹ́ pé àlàáfíà tó bá jẹ́ pé àlàáfíà kò ní bá lé ire o àwọn ìrírí ẹ̀kọ́ ni. Èsì rà kí ìtumẹ̀ ti ń já. Wọ́n ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ sí. Tójú bá ń kọ́ jàǹkáwọ̀, jàǹkáwọ̀, kí ni? Irú ẹ̀ pọ̀. Irú ẹ̀ pọ̀. bá wẹ̀ sí ìmúra, wọ́n ní yóò máa ní àdó wọn. Ìyẹn ni kó parọ́ máa. gbogbo àwọn ìròyìn ìròyìn ni a gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ nínú wọn kí n máa bọ̀ ní tuntun fẹsẹ̀ ọ̀tún kọ kí n tún fẹsẹ̀ òkì kọ́ńkọ́ bí kí méjèèjì kọ́ náà ni kò lẹ́tọ̀ọ́ ẹbọ a máa jẹ́ pẹ̀lú ọkàn tí ó ní àwọn àdìsọ́kàn kan tó ṣe ni tún sọ̀kan fún kéèyàn rò pé wọ́n lè mú arígbó sí èyí àdìsọ́kàn ẹ̀bọ ni ẹni tí ò ní lọ́kàn ló wà yìí lè mọ́ o tòró kọ́mọ̀ láàrin àwa Yorùbá ẹ́ pé wọ́n á máa mú arígbó sí èyí tó mọ ibi tó wà tó wà kò ní débẹ̀ ọlọ́run bá sọ bí kí arísìkì wá wà ó sọ fún alukura olúwa fi sàmà arísìkì gbogbo ní sámà ló wà tèmi ń bẹ sámà ó má bí tó wà sámà gàgà ọlọ́run ti wá ní wọ́lọ́kọ́ zẹ́yà ní sàmà àdúyà ìmọ̀tọ̀ ọlọ́run ti ó fi ṣe ẹ̀ṣọ́ ni o oníwájà iná àrùjú máa lè ṣàyà àtúnṣe wọn ní òkú táwọn ẹlẹ̀ mọ́ àwọn èṣù tó tó o bá sọ pé o fẹ́ lọ ọbẹ̀ lọ mú àríwìtì òkú ó bọ̀ fọ́mọ̀ ó lẹ̀kọ̀ mọ́ ọ. so àríwìtì ẹnìkan ṣeé mú ó ti kọ́ arísìkì mọ́ gbogbo wa pátá ká tó wá sórílẹ̀ ayé yìí afẹ́ akọ̀ áání èyí ò sì kọ́ mọ́ wa páàní gbogbo ayé yìí ò lè fún wa <laughs> tó bá kọ̀la tó wà náà sókọ rẹ̀ yóò kù tọ́mọ àná sókọ rẹ̀ láàárọ̀ ìkókọ̀la tí wọ́n wé láwà ní yóò kù ebẹ́ nìkan ló jẹ gómìnà Kogi wọ́n ti sọ pé òun ló wọlé <laughs> Allah ó sì rọra mú nǹkan kan ọ̀sẹ̀ ó ti pa ó sì kú olúwa tó dá ń pa ẹnìkan tó rọra lọ kódà kò ní gbogbo gbà kò sí wọ wá wà bẹ́ẹ̀ tó fún ni ó lò láì ta ló ìrìn àjọba. Jonathan kò gbàgbọ́ kí títí tó fi di president ẹ wá wò ó kéṣe kó kàn di president Goodluck Jonah Ebele Dr. Goodluck Ebele Jonah kò gbàgbọ́ kí tó fi di president ẹ wá wò ó jẹ councillor ó jẹ local government chairman kò gbàgbọ́ kí bẹ́ẹ̀ ó jẹ governor kò gbàgbọ́ kí ó jẹ vice president kò gbàgbọ́ kí. ó jẹ president kò bá kò lábẹ́ ìdàgbàsókè náà ụwa <laughs> tó wá gbà kò sí gangan ló wá lù ta ló máa ń fi ìyàn jọba náà mú un bìkan ẹ máa ń kí bùdárí ó tó mú kó tó mú wá jẹ president ló ti kọ́kọ́ tí òun ta sẹ́ni kankan lè rò pé òun jẹ pẹ́sidẹ́ntì nàìjíríà ẹni kankan òní sọ pé kó má jẹ́ tó abíọ́lá lọ́sùnmí. ààrẹ ọ̀nà kakanfò bàbá mi máa ń sọ pé ètò fi bàjẹ́ nù lẹ́yìn ìgbà tá a sọ pé màsúlì ni ọ èwo tó ní kakanfò tí bàbá mi máa fi bàbá wa yóò sọkún máa sọkún wọn wọn ni mo fẹ́ràn ọkùnrin náà pọ̀ ṣùgbọ́n kakanfò tó fi sí yẹn ó bà kú sẹ́kù wàláhì mo fẹ́ràn ọkùnrin náà ṣùgbọ́n kàkà nǹkó tó fi sí yẹn níbo ló ti fẹ́ ròjà lọ́wọ́ ọlọ́run ah, mo sì fẹ́ràn ọkùnrin náà ṣùgbọ́n kàkà nǹkó yẹn títí títí tábíọ́lá fi kú náà máa ń sọ pé àkàkà ah, nǹkó yẹn tọ àwọn rò pé yóò ti túbá kó tó kú o kàkà nǹkó yẹn problem torí pé òye ẹ̀ bọ̀ ni a sì ti sọ pé ìgbàgbọ́ èèyàn ò lè pé àyàfi kó kọ́kọ́ ṣe àìgbàgbọ́ ẹ̀gbogbo ti ń jẹ ẹ̀bọ àbẹ́rẹ́ yóò jẹ kankan fún òun ò ní sẹ́bọ ẹ́ ó ní gbogbo ẹlẹ́bọ ní kankan fún wọn wà máa sọ fún gbà kankan fún tó lọ títí bàbá sẹ́kọ̀ọ́ ní àbúrò ti fẹ́ràn ọkùnrin yìí tí gbogbo ládàá ṣẹ́ dáadáa rẹ̀ yóò wà wọ gbogbo àyè torí ẹ̀bọ ọlọ́run kó forí ẹni náà ọlọ́run kó jẹ́ kó ti tú bá kankan fún kò tó kú tó pété yorùbá tú bẹ́ẹ̀ bọ́ ńlá tó bá ikú wo owó tó ṣe báyìí òfò ni èyí gbọ́dọ̀ tú báyìí ọlọ́run yóò jẹ́ kó tú bá kó tó kú torí pé ńgbà míì gbogbo àwọn kan tá a máa ń rí tó máa ń jẹ́ fìtínà fáwọn èèyàn dáadáa lọ́lọ́run máa fi ṣe fún wọn àhámọ́ tó wà kó tó kú yẹn ọlọ́run lè ti ṣe sábà di dáadáa bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ kó rí òun torí kó ṣe dáadáa ó wù wá kó jẹ́ kó jèrè gbogbo dáadáa ṣùgbọ́n kàkàǹkò yẹn nǹkan tó máa ń ba dáadáa jẹ́ nù nǹkan tó máa ń ba dáadáa jẹ́ nù gbogbo àwọn èrò rí tí ò bá ní èrò rí ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn tó pọ̀ jù lọ èrò rí bọ́ ni wọ́n mọ̀ ayọ̀ níbi díẹ̀ wọ́n tó bá fi wọ́ṣọ ẹnìkan tẹ́nìkan bá láṣọ fún wọn láti yahun àbá yahun. <laughs> àwọn ọ̀dọ́ mùsùlùmí ti ayá bàbá ńlá ahun àìfúnra wa ní. lẹ́yìn kan bá ti pàpèjẹ lónìí tó tún pè lọ́la tó tún pè lọ́túnla àwọn yóò tún máa fẹ́ra wọn ní ìdáná pé ṣé ara alẹ́ yín ò tí ì àásìkì rẹ̀ náà fi gbómi ẹ̀bà náà àásìkì rẹ̀ náà fi gbé <laughs> omi rẹ̀ sì kaná. <laughs> ábìkì tiẹ̀ ló wá fẹ́ lò ọlọ́run kó là wá nínú gbogbo àwọn èrò yìí tí ìgbàgbọ́ èèyàn tó lè yanrantí ìyẹn gbogbo irú àwọn ọrọ yìí ìjọ jímọ̀ lè ká máa sọ kò ní jẹ́ káwọn péréte nìkan torí àwọn nǹkan yìí tó ya ẹ kan آمين وأرجو الآخرة آمين وإياكم ara ara mọ̀náfìkì yorùbá ni à ń bọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ni tó wà ní ikùn tọ́yọ̀ bá dọ̀bálẹ̀ nínú ẹ̀ náà rò tẹ́gbẹ́ méjèèjì ti takora wọn inú ò dọ̀bálẹ̀ ara tó dọ̀bálẹ̀ munafiki ni sọ̀bẹ́ ṣe lù ara ìròrí yorùbá ni ọ̀yọ́ dọ̀bálẹ̀ yorùbá dọ̀bálẹ̀ ẹ́ à ń bọ̀ bẹ́ẹ̀ yorùbá dọ̀bálẹ̀ ẹ yorùbá náà lọ́yọ̀ àbí tà ṣé gúnmí ni ọ̀yọ́ ni yorùbá náà ni wọ́n fi dà pé kí ọ̀rọ̀ yẹn ó lè mú nu bàlágà yorùbá ni ọ̀yọ́ dọ̀bálẹ̀ yẹn pé yorùbá dọ̀bálẹ̀ torí ara ilẹ̀ yorùbá ni ọ̀yọ́. Hmm? na yorùbá ilẹ̀ ọ̀yọ́ ilẹ̀ yòókù ara ma ara irú bí irú yorùbá ni wọ́n ẹ má bínú o. anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ rẹ̀ máa ń yanjú ọ̀rọ̀ púpọ̀ jù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá ọ̀pá nàbí wí ànábì sallallahu alaihi ó ní láàpọ̀ àtàlíl makhluq tí máa fi ẹ̀sìn kọ́ọ̀lì kò sí títẹ̀lé fún táadá láti ṣe àjẹ́dá ntaada àgbọ́dọ̀ tẹ̀lé kó a jẹ́ pé ńgbà tá a tẹ̀lé o a ti ṣe àjẹ́dá tá a bá sọ pé haram ni kankan ò lẹ́tọ̀ọ́. ìtumọ̀ ìpè ọlọ́run bò fẹ́. àwọn òbí wa sire ṣé àwọn ni khalik ni àbí makhluk ni wọn makhluk ni wọn níta àdá ni wọn ànábì sallallahu alaihi wasallam ó ní a gbọ́dọ̀ tẹ̀lé níta àdá káwá ṣe adẹ́dà ẹ̀yin tẹ́ ẹ fi mí léèrè question màá wá dá padà ní ìsìn èwo ni kẹ́ni náà ṣe ṣé kó tẹ̀lé òbí ni àbí kó tẹ̀lé ọlọ́run èwo ni ó tẹ̀lé ṣùgbọ́n pẹ̀lú ìfarabalẹ̀ àti ìtẹríba yóò wà máa ṣàlàyé fáwọn òbí yẹn bàbá mi ìyá mi tẹ́ ẹ fẹ́ kí n ṣe ọlọ́run bó fẹ́ ọlọ́run ni ó máa sọ kò ní sọ pé mi gbà á ah! ìwọ kọ́ ló gbà á ọlọ́run ló ní kó o má ṣe so má ti ọ̀rọ̀ tiẹ̀ àbí ìfẹ́ tiẹ̀ <laughs> sọ pé ọlọ́run ò fẹ́ kí n ṣe ń tẹ́ ẹ fẹ́ kí n ṣe ìbọn náà ló ní ká máa pín òbí lé nípìnlẹ̀ ọlọ́run ni àbí ta ló sọ pé ká pín òbí wa lé <laughs> ọlọ́run ni ẹni tó ní ká pín èèyàn lé ẹni tó ní ká máa pín lé wá ní ká máa tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ òfin tiẹ̀ yóò ọlọ́run ló ní ká pín wọn lé o àwọn wá sọ pé ká ṣe tọ́lọ̀ bò fẹ́ tó ta là ń tẹ̀lé tó àní tẹ̀lé ṣùgbọ́n pẹ̀lú ìtẹríba àti ọ̀rọ̀ tútù a máa ṣàlàyé bàbá ọ̀rọ̀ yìí ló ṣe rí ọ̀rọ̀ yìí ló ṣe rí ọlọ́run bò fẹ́ gbogbo wa yìí la rí rẹ̀ èmi gángan ti rí rẹ̀ fún ara tèmi gángan ṣùgbọ́n bàbá wa padà gbà fún wa kódà ní pàtíkúlárì ní ọlọ́mọ sọ ẹ wọ́n jẹ́ kí n jẹ́ bàbá Ibrahim tí Ibrahim sọ fún un tí ò gbà ló fi wọná o ìfẹ́ tara ìwọ ọmọ yìí wọná o wàláhì gbogbo ń tá a máa ń ṣe bàbá wa máa ń ṣe pátá kódà tìrùgbà tìrùgbà àjọ lọ síbi kan wọ́n di place wọ́n á wá dúró àdúró the receptionist ó lọ pe ẹnìkan wá bóbi yẹn ṣe dé tó ṣe rí yíbo ni ó ní aláàjì tí ìdí ìṣe ọ̀fíìsì tí ìdí àbí àdáṣe kíkí wọn kárí ìdí àbí àdì ẹ̀wọ̀n wọ̀nyí kí ni fẹ́ fi irun gbọ̀n ṣe bàbá wa sọ fún ikú ṣe bẹ́ẹ̀ rí tèmi náà ìyẹn ni pé èmi lẹ̀ bá bù tó ṣe pàtàkì púpọ̀ nípìnlẹ̀ rẹ̀ gbogbo àwọn kan yìí ló kọ́kọ́ dá wàhálà sílẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ fọ́tò mo ní ẹ fún mi ní tí àbí tó wà kémi náà kà àti kan gbogbo fọ́tò Ibrahim níyà tó wà ní ìwà ilé tí mo fọ́ yìí Ibrahim níyà a ní fọ́tò rẹ̀ tó pọ̀ lé wọ́n sì mọ̀ kémi mò ń fọ́ màá fọ́ tán màá hàn gẹ̀ pàtàkì. ṣàpètì gíláàsì ẹ̀ ẹ̀ mọ fọ́tò ayé sọmọ ń fi gí mú ní èyí àpọ̀kan àti síbẹ̀. tó bá sì ti fọ́ gíláàsì ẹ̀ ń mọ̀ ẹ̀yọ́bọ́ àgbàlagbà ò ní láìkẹ́ tí ó lè yọbọ́ lórí ọmọ kan ta ló kíkí ní ìdí fọ́ kó dá wà wà báyìí ó lè gíláàsì tó ti fọ́ yẹn lè yọbọ́ ṣé kí kúkú yọbọ́ dáa ètò tó wà láti ìwọ náà ló pọ̀ tẹ́lẹ̀ débi wípé gbogbo fọ́tò tán ní gbogbo àwọn oríṣiríṣi fọ́tò tán ni wọ́n kó jáde àwa tá a ya gbogbo ẹ̀ tá a bá bá wọn lọ sóde mo sì bá wọn lóde rí ẹni náà ti kú ní ìsìn ọlọ́run forí lòun náà a máa ń pè ní alhaji isa irin ẹsẹ̀ bàbá wa ni irin ẹsẹ̀ irin ẹsẹ̀ wọn ẹ máa irin ẹsẹ̀ àgbàlagbà tó máa wọn káàkiri ọ̀rọ̀ fọ́tò mi níjọ náà ó sọ pé mo ṣe wá sí kan bí kan pé mo wá ń sọ pé fọ́tò ò dáa bàbá wa bí léèrè pé ṣó sọ pé òun lòun fẹ́ òun ò fẹ́ fọ́tò ò ni àbó sọ pé ànábì sọ pé fọ́tò ò dáa bàbá yẹn ni ah ànábì náà ni wọ́n sọ pé sọ ìgbà ẹ ṣọ́ra yín láti takò ọ̀rọ̀ ànábì bàbá wa ló sọ fún ẹni náà bẹ́ẹ̀ ń ṣojú wa ṣe rí tá a bá ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé kò sí béèyàn ṣe le tó tẹ́ ẹ bá ń ṣàlàyé fún tẹ́ ń ṣàlàyé fún nígbà tí ìṣòkòlù ó ń gbọ́ sẹ́ǹsọ̀ yóò máa rò ó ó lè máa rò ó gbàgbé wà bẹ̀ gan sẹ́ǹsì nígbà tó bá rìn lọ sí ọ̀rọ̀ àwọn people make sense rẹ̀ òótọ́ sì ni tó bá ẹ pàtàkì lílọ tó bá jẹ́ tó fẹ́ràn ọ̀rọ̀ àbòjíṣẹ́ lóòótọ́ bàbá wa tó bá pè wọ́n máa ń sunkún ni tó bá pè wọ́n ọlọ́ òun ni ha àti kó tó tá lọ pàdé ọlọ́run ó máa sunkún báyìí fẹ́ lọ ju ọwájú olú ọba dẹ́dà wọ́n yára sunkún púpọ̀ jù rahimahullah so nítorí náà tawhid súrọ́tù lukman ajọ́ máa ń jókòó kà ní sọ sí lukman sọ̀kọ́ ọmọ rẹ̀ kàkí ń gbọ́ ìmáàtì kìíní wa idh qala lukmanu libnihi wa huwa ya'ibuhu ya bunayya la tushrik yani Abdulrauf náà sọ fún ọmọ rẹ̀ wọn náà gbọ́dọ̀ ṣẹbọ o bàbá àti lukman ṣe sọ fún ọmọ ẹ̀mí náà sọ ọlọ́run jẹ́ káwa náà lè sọ fún àwọn ọmọ wa o tó ṣe pàtàkì ká máa sọ á máa sọ á máa sọ á máa sọ á máa ṣàlàyé ẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ tá ń bínú àwọn ò ní bínú á máa ṣàlàyé wọ́n rí tẹ̀rí bá yẹn lára wa kí á ọmọ yìí kì í sì sọmọ burúkú bàbá kan ládùúgbò wa ọmọ rẹ̀ fún yàn lóyún àwọn àgbàlagbà àdúgbò wa lọ bá nígbà náà nǹkan tuntun ni kéèyàn fún yàn lóyún ní ìsinyìí ẹ gbogbo àdúgbò wa lọ bá ṣé aláàjì aláàjì ni òun náà ti kú níṣẹ́ ọlọ́run foríjì òun náà ti kú olówó lọ gbajúmọ̀ ni oró tó ní nígbà náà bẹ́ẹ̀ two hundred àti karina two ni ó lò ẹ mọ karina two <laughs> àti bẹ́ẹ̀ two hundred olólówó gbà náà bẹ́ẹ̀ two hundred. àti karina two ní ìmọ̀jọ́ tí mo rí karina two títì rí lẹ́njọ́ mẹ́ta ẹ̀ ó jù wá ẹ karina two karina ń bọ̀ wá tù karina olólówó gbà náà wa ọmọ rẹ̀ kódà mọ́ra tí ó kọ ẹ̀ ní sọ ni wa lọ bá sọ ìyá wa wá fún ó ní aláàjà ayé èèyàn ṣe é gbàgbé wípé ìmọ̀ fún ọmọ gbogbo àwọn ọmọ wa ló ti bàjẹ́ ń sìn ń kàn fún àwọn ọmọ lórí ká ó gbé ara ah, èmi náà láwọn ọmọkùnrin àwọn ọmọkùnrin tèmi ò ṣe bẹ́ẹ̀ àwa náà láwọn ìwọ náà mọ̀ àwọn ọmọkùnrin tí àwọn ò ṣe bẹ́ẹ̀ wọn ò bọ́ obìnrin lọ́wọ́ béèlé tí wọ́n gbóbìnrin lóyún nígbà tí wọ́n á àwọn ni wọ́n wá sọ fún wa pé aláàjì làgbájá ń sọ báyìí ó kú lé sí ká áà. àwọn ọmọ tiwa ò rí bẹ́ẹ̀ ńgbà tí wọ́n ti wá mọ̀ pé rí bẹ́ẹ̀ ẹ̀ yọ ọmọ yóò rọrùn fún yín láti sọ pé ọlọ́run sọ báyìí kò ní rí sí ìgbéraga àwọn ọmọ yóò sì jẹ bẹ́ẹ̀ o ìwọ náà jọ ọmọ gidi torí pé òbí mi ò mọ pé ọmọ yìí ó kú ti ya nǹkan tẹlẹ. èmi láwọn àna tó pọ̀ bí ọba àná. àwọn tó tún máa ń jẹ gàba kékeré dọ̀bálẹ̀ ní ìdọ̀bálẹ̀ náà kò sí dọ̀bálẹ̀ kódà gbogbo àná ló ti rọrọ àwọn ilé ilé ọmọdé ọmọdé kan dọ̀bálẹ̀ kó tó wá di pé irun máa ti wá náà bẹ̀rẹ̀ sí irun máa kókó ilé ẹnìkan tó kó ilé ẹnìkan ẹnìgbà tí wàá ṣe ń kókó ọdún náà ti ń kókó ìtàn bàbá ìtàn jẹ́ funfun tí pẹ̀lú ìgbà funfun yìí là kódà ọba àlú mo ti wọ ààfin ọ̀ràngún rí pẹ̀lú àwọn bọ́dà àlọ́tọ́rọ́ mọ́jọ́ náà ọ̀rọ̀ yìí ti ju ojú ogún ọdún lọ more than twenty years àtẹ̀jáde school gbàgbà university wọ́n ní wọ́n wà lágbàlá àwa méje lájọ lọ ẹnìkan wà ń tòsí tó wà ń bẹ́ẹ̀ jọ àbújá ẹbí àwọn ará sọ ni ó dojú ẹ lónìí ní kò dojú kan ẹ sáà tẹ̀lé mi ká lọ. bàbá débẹ̀ orí ìgbòho la wà sálámù aleykum ọ̀ràn gún léèlà sálámù aleykum torí pé ọ̀tún ọ̀ràn gún ní nǹkan náà brọ́dà sì yẹn fẹ́ẹ́fẹ́ torí pé ó ti wá ó wà bẹ́ẹ̀ ọ̀ràn gún náà wà bẹ́ẹ̀ sálámù aleykum ẹ̀pẹ̀lẹ̀ sàn tẹ̀ra gbogbo eré ìtàn a sì jókòó ẹ̀ńtà sì wá wá sí ìdáwà lóhun a sì ṣetán àti ẹ̀lò tó ṣẹ̀jú mẹ́wàá bí àtúndìde bàtà jáde síta àwọn mẹ́rà gbé mi sókè báyìí champion. a gbọ́dọ̀ fi àyà níní kù kì ṣe nítorí pé a fẹ́ láyà o a fẹ́ ṣe ọlọ́run a fẹ́ ṣe ọlọ́run torí pé à ń wá ìyọnu ẹnìkan àfẹ́ ṣẹlọ́n ẹ̀sìn kọ́ wa pé ká má ṣe bẹ́ẹ̀ ẹni àpọ́nlé ni yín lọ́dọ̀ wa kò dìgbà tá a bá ṣẹ̀ ń yíra mọ́lẹ̀ ká tó fi àpọ́nlé hàn sí àgbàlagbà ìwọ ọ̀dọ́ jẹ́ tí ó mọ̀ pọ́n àgbàlagbà lé tí wọ́n ti mọ̀ ọ́ lónítẹríba tẹ́lẹ̀ náà kò ní jẹ́ pé òkúkú wúlò tẹ́lẹ̀ wílígànsì nígbà tó o ti dọ̀bálẹ̀ nǹkan gan wọ́n jẹ́ báyìí ní àdúgbò pé kádùúgbò mọ́ ọ ní ẹni yìí kàn lọ sí ẹ̀jẹ̀ jẹ́ gbogbo ibi tí mo bá gbé sọ́ọ̀rì pé mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí àfààyàn ó kàn lọ tiẹ̀ ni o ẹ̀ ṣáàjú ó máa lọ tiẹ̀ ó máa lù sílẹ̀ tí ó sì ṣe ni ó ṣe ètí ò ní ṣe kò ní báyìí dá sí i báyìí ló ṣe dáa ká jẹ́ ọmọlúwàbí kì í ṣe nítorí pé ọmọ ọ̀ṣun ni ọ o torí pé mùsùlùmí ni ọ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí ọmọlúwàbí ni mùsùlùmí àáfàá kan káírò láti pàdé ó wálé ó ṣe kó wọ́n ṣe ń kó làkúta àáfàá yìí àáfàá yìí wọ́n wálé wa lásìkò mọ́lẹ́ lọ́ọ̀yà yìí àti barista yìí àáfàá yẹn wá ń sọ fún àwọn ikhwa tí wọ́n jọ wá àfà kejì tí wọ́n jọ wá oníṣẹ́rí àfúnásìrì wọ́n lọlé wọn dáadáa ní Cairo ilé tá àgbà tá a gbé ó ní mi rí wọn tí wọn ò ní ìtì ó ní wọn ti wẹ wọn ẹ lè mọ ṣé gbọ́ sí mo rí ṣé ìyẹn lè rò pé ẹnìkan rò bẹ́ẹ̀ nípa òun. mi ì àfà kò tàǹtẹ̀ tí ò ní ìṣesí kan nìyẹn tí èèyàn ò lè rò pé ẹnìkan rí nípa òun ó sọ fún ẹnìkejì pé ni mo lè lọlé wọn wọn bá máa jáde sí báyìí so tó tó bá ń sọ pé kinní kan dáa kò dáa yóò gbọ́rọ̀ ẹnu ẹ̀ ìwọ náà jó èèyàn gidi jẹ́ ọmọlúwàbí jẹ́ onítútù ọ̀rọ̀. ìyẹn ò sọ pé kó jẹ́ pé gbogbo tán bá fi lọ́ náà ló máa ṣe o ṣùgbọ́n yóò jù ú jẹ́ pé ah, ẹni yìí kìí í ẹni kan ẹjẹ́ àrò dáadáa ẹjẹ́ abílèrè ẹjẹ́ kó ṣàlàyé kódà sí nǹkan bá wà téèyàn ṣe tí ò wọn wọ́n mọ̀ sọ pé ẹjẹ́ agbọ́rọ̀ ẹnu ẹ̀ sì ṣe báyìí o kí àmọ́ mọ́ o àmọ́ mọ́ nǹkan tí ò dá o kò ṣàánú wa kò foríjì wa.